ìbáṣepọ̀ láàrin ifá àti ẹ̀rọ ayárabíàṣá tí àwọn elédè gẹ̀ẹ́sì mọ̀ sí kọ̀ǹpútà. ifá o òun gangan ló fẹ́ẹ́ dàbí pé bí ẹ̀ẹ́n tí à ń pè ní ẹ̀rọ amúṣẹ́yá tá à ń pè ní kọ̀ǹpútà. títí di òní ọ̀pọ̀ ọmọ yorùbá ni kò mọ̀ wípé odù ifá tó jẹ́ ọ̀tàlénígba ó dín mẹ́rin two fifty six ní èdè gẹ̀ẹ́sì ni ó bí ọ̀tàlénígba ó dín mẹ́rin binary tí à ń lò lónìí lórí ẹ̀rọ ayárabíàṣá. Ifá ní èjì èjì ni mo gbé èmi ò gbé ọ̀kan ṣoṣo ìtumọ̀ ẹ̀ ni pé méjì méjì lọ́lọ́run dá nǹkan àwọn òyìnbó ò tètè mọ̀ pé méjì méjì ni àwọn rò pé bẹ́ ẹ bá mú nǹkan báyìí bẹ́ ẹ bá mú one one nìkan ni àwọn olùgbé tẹ́ bá tún fi one kun, ó ti di two ṣùgbọ́n ifá ò sọ bẹ́ẹ̀ ifá ní èjì èjì ni mo gbé nínú ẹyọ kan méjì wà bẹ́ẹ̀ ó dìgbà tí àwọn òyìnbó wá rí i pé ẹyọ kan yẹn kì í ṣe ẹyọ kan everything comes in binary pé méjì méjì ni òun ni wọ́n tó rí nǹkan tó pè ní kọ̀ǹpútà ṣe and the computer language nǹkan tá à ń pè ní eh, àdàkọ kọ̀ǹpútà eh, tá à ń pè ní the ASCII signature of the computer is actually of two hundred and fifty-six gbogbo du ifá yìí náà two hundred and fifty-six àwọn kan ti wá rí i pé tẹ́ ẹ bá wá ṣe gbogbo odù ifá látòrí èjì ògbè èjì ògbè ní bàbá ifá ẹyọ kọ̀ọ̀kan báyìí ni mẹ́rin báyìí lẹ́yọ kọ̀ọ̀kan mẹ́rin báyìí títí kan ìwòrì méjì títí kan odì méjì títí kan eh, àwọn odù tó tẹ̀lé ẹ wàá rí i pé bí wọ́n ṣe kọ́ yìí torí professor. Eh, ọ̀jọ̀gbọ́n Mòyò Òkédìjí ó ti ṣe nígbà tó máa ṣe tán tó máa ṣe àwọn òyìnbó náà wá wò pé kí ló ṣe yìí ó ní fani wọ́n ní ah kí ni tá a fi dá kọ̀ǹpútà lẹ̀ náà nìwọ náà kọ̀ yìí nǹkan kan náà ni nǹkan kan bẹ́ẹ̀ bá kọ gbogbo dùfà gbogbo ẹ̀ tó jẹ́ two hundred and fifty six bí ẹ bá kọ ACII the ASC ASCII code of the computer the same thing ni bí ẹ̀rọ ayárabíàṣá ṣe jẹ́ ìlànà ìkẹ́kọ̀ọ́ ẹlẹ́sẹẹsẹ ṣíṣojú àdàpọ̀ àti títọ́jú bíbánisọ̀rọ̀ òun ni àwọn ohun tí a ṣe àyẹ̀wò rẹ̀ nínú àwọn odù ifá ọ̀pọ̀ ènìyàn lóde òní ni kò mọ̀ wípé ọ̀dọ̀ ifá ni wọ́n ti ṣẹ̀ wá. tí ò yàtọ̀ síra wọn ìyẹn náà ni Professor Lóńgẹ́ wà wò pé kíní ìmọ̀ jọra wọn ṣé ó kàn déédé ṣẹlẹ̀ ni àbí nǹkan kan wà nbẹ òun náà wá bẹ̀rẹ̀ sí í wo ifá wò ó wá kọ ìwé ọ̀hún wìtìwìtì ni àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí í rà ní ìsìn tó ti kọ láti 1983 ìyẹn ló fi já sí pé ọgbọ́n wà ìmọ̀ wà ní ilẹ̀ Yorùbá tá a ti múlò a sì ń rọ àwọn tó jẹ́ ìwé wa. Yeah à ń rọ àwọn olùkọ́ wa à ń rọ àwọn tó jẹ́ alákòóso ìjọba wípé gbogbo ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ ó dáa o gbogbo ẹ̀ náà làwa náà kọ́ bẹ́ẹ̀ bá kọ́ biology tẹ́ ẹ kọ́ chemistry tẹ́ ẹ kọ́ physics kò sí kankan tá a lè fọwọ́ rọ́ sẹ́yìn bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ wá gbàgbé pé ní àtètè kọ́ ṣe ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ tá à ń pè ní philosophy òun ló bí gbogbo àwọn n tá à pè ní subject kọ̀ọ̀kan yìí. ọ̀pọ̀ ènìyàn ló rò wípé ìṣẹ́bọ àbí ìṣòògùn ní ifá jẹ́ láì mọ̀ wípé okùn tó so gbá òun ló so légédé okùn tó so mọ́ ètò ẹ̀kọ́ tí ètò ẹ̀kọ́ rọ̀ mọ́ ifá gan la àbá máa pè ní ẹ̀mí tí ń bẹ ìlànà ètò ẹ̀kọ́ ìgbàlódé tí àwọn elédè gẹ̀ẹ́sì mọ̀ gẹ́gẹ́ bí advanced model education ame It is from philosophy that every subject emanated from. Kí la ṣe ń pè ní philosophy? Ìmọ̀, ọgbọ́n, òye òun philosophy. Kí la ń pè ní Ifá? Ifá náà ìmọ̀ ọgbọ́n òye ni. Tẹ́ bá wá wo Ifá òun náà lónìí, ẹ̀ rí nǹkan tá à ń pè ní ìṣirò ńbẹ̀. Bẹ́ẹ̀ bá wo Ifá òun lónìí, ẹ̀ rí nǹkan tí wọ́n ń pè ní ìmọ̀ ẹ̀rọ even engineering bẹ́ẹ̀ tẹ́ bá wò dáadáa àwọn tó ti wò ó ti wò kọ́lọ́ ń fọ̀run kẹ́ Professor Sophie Olúwọlé wọ́n ti wo gbogbo ẹ̀ dáadáa ẹ̀rí àti sọ pé à ń wẹ ara wa pẹ̀lú ètò láti tún ara wa ṣe tá à ń pè ní holistic medicine ó wà ń bẹ̀ ẹ tún rí ewé ẹ̀rí egbò ń bẹ̀ ara ewé àti egbò náà la ti ń ṣe àwọn nǹkan tá a fi ń tún ara ṣe táwọn òyìnbó ń pè ní eh, medicine gbogbo nǹkan náà ló pé síbẹ̀ a gbọ́dọ̀ má kọ àwọn ará Jamaica ń sìn wọ́n ti fi ifá kún ètò ẹ̀kọ́ wọn nílé ìwé àwa tá a sì ní àṣerú ẹ̀ a rò pé bóyá eh, ká ṣẹbọ ká ṣoògùn nìkan ni eléyìí tí wọ́n ní kán ṣẹbọ kán ṣoògùn ìyàtọ̀ tó wà ńbẹ̀ kò mà pọ̀ o bá a bá wo gbogbo àwọn ẹ̀sìn torí ẹ̀sìn náà wà nínú ifá ifá ìṣẹ̀sìn ẹ̀sìn wà ńbẹ̀ ni ifá kì í ṣe ìmọ̀ ẹ̀rọ nìkan ìmọ̀ ẹ̀rọ wà ńbẹ̀ ni ifá kì í ṣe ìṣirò ìṣirò wà ńbẹ̀ ni. ọ̀pọ̀ àwọn oníbàárà àwọn ẹlẹ́rọ ìbánisọ̀rọ̀ lóde òní ni kò mọ̀ wípé àròpọ̀ àdàpọ̀ àròkọ àròsọ àwọn odù Ifá ló di báìtì tí àwọn elédè gẹ̀ẹ́sì mọ̀ sí megabyte tí à ń lò lórí ẹ̀rọ ayélukára àti ẹ̀rọ ayárabíàṣá. àwọn Ifá alákọ̀ọ́kọ́ tá à ń pè ní eléyìí tí ìṣàsopọ̀ mẹ́rìndínlógún ni òun ni àwọn kan náà fi ń dà á tí wọ́n ń lo ọ̀pẹ̀lẹ̀ tó ń lo mẹ́rìndínlógún tẹ bá tún ro mẹ́rìndínlógún tẹ rò pọ̀ mọ́ra wọn that is the binary nature of Ifá ó di thirty six from thirty six ó di fifty four from fifty four ó di one twenty eight from one twenty eight ó di two fifty six and that is how even the computer started in bytes i need i need thirty two gig i need sixteen gig i need sixty four gig i need one twenty eight gig i need two fifty six gig exactly as Ifá put it. àwọn àǹfààní wo ló sodo sínú Ifá tí Ifá tún ní tí ọmọnìyàn tún lè rí àǹfààní rẹ̀ lò. àwọn nǹkan tó pọ̀ gidi ló wà nínú Ifá táwọn èèyàn ò tí ì fà jáde ìjọ tó má dẹ̀ sọ pé ká ṣe é bó ṣe yẹ ká kó ṣe rí ìlú wa gan nílẹ̀ Yorùbá á dáa jù báyìí lọ nítorí pé eléyìí tó tún wá pabambarì ń bẹ òun ni nǹkan tá à ń pè ní morals ìyẹn ni pé ìhùwàsí ọmọlúàbí tá a fi ń pera wa ní ọmọlúàbí ìyẹn tún wà lọ́dọ̀ wa tí ò sí níbòmíì gbogbo nǹkan tí Yorùbá ní òun ló fẹ́ẹ́ pọ̀ jù even tá a bá ní ká máa sọ̀rọ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí èmi ò tí ì rí ẹsẹ̀ ẹ̀fà kankan tí a lè wá sọ pé a fẹ́ yí padà sí òyìnbó tí ò ní jẹ́ pé. Eh, a fẹ́ pa ifá gan lára a lè rí gbogbo ẹ̀ nítorí pé kì í ṣe nǹkan tá à ń pè ní poetry nìkan ló wà lára ifá torí poetry náà wà mẹ́ẹ̀ mẹ́ẹ̀ wọ́n bá ń sọ pé wọ́n ń kí ifá poetry ni eh, àwọn bíi bàbá wa eh, ládàpọ̀ láǹrẹ̀wájú adépọ̀jù tí wọ́n ń ṣe ewì ara ifá náà ni wọ́n ti mú ewì bẹ́ẹ̀ sùn jálá ọdẹ ara ifá náà ni bẹ́ẹ̀ sùn rárá ara ifá ni bẹ́ẹ̀ pẹ̀sà ara ifá ni àwọn nǹkan tí a mú jáde lára ifá pọ̀ òun la fi ń sọ pé kí àṣà yìí kó má parun lẹ́ẹ̀kan sí mo ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní tá a bá wo èdè. E tí wọ́n fi ń ṣe fáì tá a pè ní táwọn òyìnbó máa ma wò wọ́n ní poetry ó ju poetry lọ báwo la ṣe fẹ́ irú ifá kan tí wọ́n ń pè ní ọ̀wọ́nrín ṣògbè wọ́n ní gbọ̀ngbọ̀ngbọ̀n làárọ̀ kọ́ gbọ̀ngbọ̀ngbọ̀n làárọ̀ àdá báwo la ṣe fẹ́ wá sọ pé a fẹ́ fi òyìnbó a fẹ́ fi túmọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n làárọ̀ kọ́ àbí gbọ̀ngbọ̀ngbọ̀n làárọ̀ àdá báwo ni òyìnbó ṣe fẹ́ gbé jáde tí ó rí bẹ́ẹ̀ nítorí tẹ bá mú ọkọ́ náà tẹ bá lẹ̀ fi ń hanlẹ̀ àwọn yẹn gbọ́n gbọ́n gbọ́n gbọ́n han gbọ́n gbọ́n bẹ́ẹ̀ yọ sì mú àdá náà tẹ fi ń halẹ̀ á ní ràn gbọ́n gbọ́n gbogbo ẹ̀ ni ó pé ẹwà e, e, èdè wa ó dáa púpọ̀. fẹ́ kọ́ ṣe mọ̀ àfihàn ṣayé àfọwẹ́ṣẹ́ṣẹ́ ọ̀rọ̀ àwọn làgbà Yorùbá ni wá ilẹ̀ yá gbé wá o. àwa làgbà Yorùbá ni wá ilẹ̀ yá gbé wá o. àwa làgbà Yorùbá ni wá. àgbà Yorùbá ni wá.